ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله jẹ́rìí ìjọkan ṣoṣo Allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fújíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam lóòrọ̀ tóní tíra wa Zadul Ma'ad fi hadi khayri al-ibad lil'allamati ibn al-Qayyim alayhi rahmatullah tíra wa Zad òun náà ni a tún máa tẹ̀síwájú tí olùmọ̀ àgbà tí a mọ̀ sí Ibn al-Qayyim Abi Abdullah rahimahullahu ta'ala níbi tí adé òun náà ni àkòrí tí ń ṣàlàyé àwọn nǹkan àwọ̀ tànàbí wọ̀ tọjọ́ mọ́ta ṣọ tọjọ́ mọ́tì bàtà tọjọ́ mọ́tì fìlà tọjọ́ mọ́tì láwàní kódà tó fi dórí òrùka gbogbo àwọn ẹ̀ka ẹ̀ka yìí òun náà ni olùmọ̀ wa ni wọ́n ń já mọ̀ ni wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ti lọ lórí àwọ̀ àwọ̀ aṣọ tó ń ṣe ọlọ́run ọba tó wọ̀ láṣọ àti oníranran àwọ̀ àti ìtàn níbi kórìíra fọkùnrin láti wọ̀. gbélé eléyìí ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ níbi tí a dé níbi tí a olùmọ̀ wà yìí wọ́n ní wàkánà sí àhábàṣíyábí léyìí alqamisu wàlhíbàrà وهي ضرب من البرود فيه حمرة olùmọ̀ wá ní aṣọ́tà nàbì fẹ́ràn jù ní wíwọ̀ òun náà ní alqamis aṣàlàyé pé aṣọ tí ń jẹ́ qamis òun náà ní aṣọ tí èèyàn wọ̀ irú èyí tí ó gbajúmọ̀ lónìí òun là ń pè ní qamis aṣọ tó ṣe pé ó ní apá lọ́tọ̀ wọ́n ti rán ó yàtọ̀ sí aṣọ àdàbòra èyí tó ṣe wípé òun ló kọ́mọ̀ jù gan láyé oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam kódà àwọn èèyàn rẹ̀ àwọn ìjọ rẹ̀ àdàbúrà tòkè àtàrómọ́sálẹ̀ òun ló gbajúmọ̀ jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ń wọ kọ́míìsì èyí tí wọ́n ràn tí ó yọ apá lọ́tọ̀ tí ó yọ ọrùn lọ́tọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí àbí tó jọ mọ́ eléyìí òun là nábì wá fẹ́ràn jù ẹ̀yì òun là nábì fẹ́ràn jù ẹ̀yì kó ń wá mórí ó rọrùn púpọ̀ ju èyí tí ń torí pé ìtẹ́ ń dábòra yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ó lè máa tú kí èèyàn tún máa dábòra ó tẹ̀jẹ́ pé eré àwọn èèyàn mọ́ láwùjọ ti wà tí bá ṣe pé ẹni tó fẹ́ ṣe umra abẹ́ni tó fẹ́ ṣe hajj. níta ti lọ òun ni alqamis anábì fẹ́ràn rẹ̀ púpọ̀ ju ìran aṣọ mi lọ. والحبارة وهي ضرب من البرود فيه حمرة وتنقي شوكانية شوحبار aṣọ ṣíbárọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nígbà náà ìlú kan náà ti máa ń ṣe òun náà ni aṣọ tí ó ní àmì àwọ̀ míì lára nítorí jọ lóde òní òun náà ni aṣọ tí èèyàn ṣe tuntun rárá ṣiṣẹ́ sí tó ní kọ́lọ̀ míì ẹ̀rí ìgbà tí wọ́n fẹ́ ṣàlàyé ẹ̀ wọ́n ní wàyí àtọ́rùbọ́n nínú ìbòròdì fi ọtúnmọ́rọ́ òun náà ni aṣọ ìran aṣọ tó ṣe pé máa ní pupa láàrin ìgbà tí èèyàn wọ̀ṣọ tó wá ti ṣẹ́ sí i tó ṣe pé aṣọ àmì iṣẹ́ àbí nǹkan àbí kọ́lọ̀ míì tọ́ra wà ń bẹ̀ ó sì yàtọ̀ sí kọ́lọ̀ ìpìlẹ̀ tó ní àmì aṣọ míì bíi design lára rẹ̀ tó wá jẹ́ red. Ah, ànábi fẹ́ràn eré yìí torí pé ó ní ọ̀ṣọ́ ju aṣọ kọ́lọ̀ kábàláwù lọ aṣọ tó rárá ní iṣẹ́ tẹ́ẹ́rẹ́ àbó ní ìlà tẹ́ẹ́rẹ́ tó nílà red nígbà náà ní sáìdì yamai òun náà ti máa ń ṣe irú àwọn aṣọ yìí anábì tún fẹ́ràn rẹ̀ náà ló jẹ́ aṣàfijọ́ tó lóde òní òun lásọ tí yàn rán tọwọ́ ara ṣiṣẹ́ sí lọ́rùn tẹ́ẹ́rẹ́ ni àbí níwọ̀nba tó ṣàjọkọ́lọ̀ míì olùmọ́wá ní wàkánà àhábàlì àlùwání iléyìí albayao nínú àwọn aṣọ kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀kọ́ oríṣiríṣi kọ́lọ̀ ló ti lọ kọ́lọ̀ tànàbí tí wọ́n fẹ́ràn jù òun náà ní funfun aṣọ white òun ń ṣe ọlọ́run ọba fẹ́ràn jù. وقال هي خير هي من خير ثيابكم فالبسوها وكفنوا فيها موتاكم torí pọ́ wá nínú ọ̀rọ̀ ànábì alayhi salatu wassalam ó lóun ní fi lóore jù nínú àwọn aṣọ tẹ̀ máa ń wọ̀ tó máa nínú gbogbo aṣọ yányán àwọ̀ wo ló dáa jù òun náà ni aṣọ white falbasuha òun ni ẹ máa wọ̀ jù wakaffinu fiha mautakum kódà tẹ bá fẹ́ daṣọ tẹ bá fẹ́ daṣọ àṣírí bo àwọn òkú yín aṣọ funfun ni ká máa fi ró wọn tẹ bá fẹ́ lọ gbé wọn sìn. anábì ló sọ bẹ́ẹ̀ adéfì adéṣù tí أونلاني من حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما وسوالنا رواية سمرة ابن جندب رضي الله تعالى عنه قد أنه بواني وإن شاء الله وباني أصرف إن رواية سمرة نبني هي أطيب وأذهب ولمجو ولسهجو láàrin yìí aṣọ funfun nígbà tí àwọn apá kan tí wọ́n ṣàlàyé àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàǹkànlọ́ wọ́n aṣọ funfun nìkan lè sọ pé wọ́n ti ó ti kú ní ìpìlẹ̀ tí ń bá bọ̀ ẹ bá aráṣọ míì tó ní kọ́lọ̀ míì ó ṣeé ṣe kọjá pé wọ́n ti wọ́n pa láró àbí wọ́n yí àwọ̀ rẹ̀ padà àbí wọ́n ṣe ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà aṣọ white lè ṣe wá nìyẹn ìyẹn ni pé bá ṣe ó ṣe nípìnlẹ̀ bóyá látara òwú funfun náà náà ti ṣe èmi nìyẹn nínú àwọn àṣọ iṣu fìyà albeo aṣọ funfun àwọn ìṣà tó lọ́pọ̀lọpọ̀ ọgbọ ẹgbọ tá nàbí wí alẹbi ní àtúnyàbò wàhálà òun ló fún ló mọ jù òun ló ṣe hàn jù tẹbárẹ ni tí ń dún ní má sọ funfun lọ́pọ̀lọpọ̀ kò gbọ́dọ̀ jó ń dọ̀tí tóra tí yóò tètè tú àti yóò tètè tú ní nǹkan bá ti kan ká sọ kún fún èèyàn tètè mọ̀ kódà nígbà tí ó bá ti lo ọjọ́ méjì àwọn ẹ̀wọ̀n dà aṣọ yìí ti ń pọ́n aṣọ yìí ti ń dọ̀tí bó ló ṣe ń ṣe báyìí ó mi wípé ẹni tó bá dún ní máa sọ fún un fún lọ́pọ̀lọpọ̀ kò ní máa rìnrìn dọ̀tí ìyẹn lè máa wọṣọ míì tí kọ́lọ̀ míì ẹlòmíì kó àkọ́ dọ̀tí ju bẹ́ẹ̀ lọ ọba tún wò báyìí tó tún gba nù ó tún wọ̀ lọ́nà ẹlòmíì wọn á gbóòórùn rẹ̀ pé ṣé kò sá ti ń rùn ó sì lè jẹ́ pásọ tó ti dọ̀tí ni náà tó ṣe pé kọ́lọ̀ yẹn ti bò láṣìírí àmọ́ wáyìtì lọ́pọ̀lọpọ̀ gbà òun ló fà wọ́n ní tó fà tó ń ṣe ọlọ́run ọba fi fẹ́ràn rẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ gbà ń ṣe ọlọ́run ọba ìmọ̀ tónítóní ní rírí aléhi sọláàtì wọ̀sálà eléyìí náà nínú àwọn àkíyèsí tó wà níbi aṣọ funfun ni ẹlẹ́kẹ̀ẹ́ta tí wọn bá wo ọ̀pọ̀lọpọ̀ ìlú lónìí àwọn ìlú kan bẹ ilẹ̀ lárúbáwá ó rí à kí wọn tó rí kán wọṣọ mi wọn ni màá wọ kọ́lọ̀ náà o ṣùgbọ́n ó ti di àṣà fún wọn àtọ́mẹ́kẹ àtàgbàlagbà àtẹlówó àtọ́nà kò sí pé níta fi dá yàtọ̀ máa ní àfi bóyá quality àbí nǹkan ní ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ white white ni wọ́n mú látara àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ju owó ẹ̀ lọ ó dájú wípé aṣọ yìí òun ló ń ṣe ọlọ́run ọba fẹ́ràn jù nínú àwọ̀ ànábì tí wọ́n ní òun ní kí ẹ máa fi ń dáàbò bo ẹ máa fi bo àwọn òkú yín láṣìírí ìyẹn ni pé wákàfínú fi hà mọ̀ọ́tàkùn tẹ bá fẹ́ kàfánà àwọn òkú yín tẹ fẹ́ ró wọn láṣọ òun ló fìdí pé doni lẹ́yìn máa bí títà máa fi ń fi aṣọ wáìtì ró òkú àṣẹ ni o látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ó lọ ṣeéṣe kẹlòmí ọmọ rúkà ah, bílẹ̀lẹ̀ là ń gbé lọ ó sì tún wá di wáìtì ǹjẹ́ òun yóò fi dọ̀tí kéèyàn fi ìhùn lẹ̀ àṣẹ òǹṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam àtàwọn ẹ̀kọ́ tó jọ mọ́ ọ eléyìí wá túmọ̀ sí pé ṣé dandan ní téèyàn bá rí tó bá epo mi ni èèyàn lè lo aṣọ míì náà àmójúkòkòrò gbọ́dọ̀ wà pẹ̀lú aṣọ white ìdáradó kékeré mi àtúnyẹ̀ká ẹlòmíràn ni ṣé ó tún kóbìnrin náà sínú a èyí tó hàn nínú síyàkù hadithi anabi iye khairu aw min khayri thiyābikum òun ló lóore jù tó túmọ̀ sí wípé tóbìnrin náà tó bá sàtì jẹ́ pé gbogbo májẹ̀mú tí sẹ̀rí àgbé kalẹ̀ tó ń ṣe ọlọ́run ọba tó gbé kalẹ̀ tó sì jẹ́ pé láwùjọ yẹn obìnrin a máa wọrú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ míì aṣọ ọkùnrin láṣọ white àmọ́ tó bá ṣe pé àwùjọ tí wọ́n ń lorú ẹ̀ ni tọ́fẹ́ tó bora tí ìkasọ tó lẹ̀ tó sì bo gbogbo ti ń obìnrin kò sí tó burú ń bẹ̀. kò sí kàrọ̀ tí ìbá ti ṣe wípé bóyá láwùjọ yẹn obìnrin yìí wọ white àbí wọn èlò jáàbù white nìkan dé àmọ́ká ní àwọ̀ kan ní kọ̀lẹ́tọ̀ fóbìnrin gẹ́gẹ́ bí àwọn bòmíì ń bẹ tó ṣe pé kọ́dà ìjáàbù wọn yóò ṣe dáadáa ṣùgbọ́n white white náà ni wọ́n rò ní eléyìí náà kò sí nǹkan tí ó burú ń bẹ. àwọn méjì ń bẹ black àbí kọ́lọ̀ torí wọ́n rí pé òun ló wà áṣà òun ló bo òwò obìnrin jù àti ọ̀ṣọ́ ẹ̀. àfọwọ́ wa ni wọ́n fi sọ́hí ẹ̀gbọ́n wa wá látọ̀dọ̀. ìyàwó Aisha nínú àdìsí tó rinlẹ̀ ẹ̀rí mukharrajun fi sahihayn fi al-Bukhari wa Muslim. أن عائشة رضي الله تعالى عنها أنها أخرجت كساء ملبدة وإزارا غليظا فقالت قبض روح رسول الله صلى الله عليه وسلم في هذين wọ́n ní ìyàwó Aisha níjọ́ kan ó mú aṣọ kan jáde mùlẹ́bàdà bí aṣọ òwú báyìí níta lè fi jọ bí aṣọ swẹ́tà tí wọ́n hun báyìí ìyàwó Aisha kan mú jáde sáwọn èèyàn báyìí àwọn tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó ní ìyàrá sọ yìí o àti sàlàyé aṣọ tí ń jẹ́ mọ́lẹ̀ àtẹlbíìd kí n wọ́n so aṣọ kan tí kì í ṣaṣọ yìí ìgbà tí àwọn ọba aṣọ ẹ̀rìn gbọ́sọ̀ wá kan ṣẹ́ta lọ́rùn báyìí ṣẹ́ta àtàkùn òun níta lè fi jọ lọ́jọ́ nínú aṣọ olówùú wó aṣọ ìyàwó ẹ̀ṣẹ̀ wa mú jáde tó tọ́ aládàbòrà ni ọwọ́ mú jáde báyìí wà ìzárọ̀ ńlẹ́gbẹ́lẹ́gbọ́ àti èyí tí èèyàn ró sísàlẹ̀ òun náà tíìkì méjèèjì àwọn ìṣòro àmújáde kẹ ẹ lásán méjèèjì yìí o pẹ̀lú ẹ faqalat ọwọ sọgbọlọ nǹkan qubida ruhu rasulillahi sallallahu alayhi wa sallam fi adé aṣọ méjèèjì yìí òun ló ń ṣe ọlọ́run ọba wọ̀ kẹ́yìn tọ́lọ́n fi gbẹ̀mí ẹ̀ aṣọ tó wọ̀ àwọ̀ kẹ́yìn ó ń ṣe ọlọ́run ọba yìí yẹn ni pé aṣọ tó ró mára tó wà lára rẹ̀ rí tẹ̀mẹ̀ rẹ̀ fi bọ́ kí a fẹ́ lò nọ́rọ̀ yìí ìyàwó Aisha ife ṣàlàyé wípé ó ṣe ọlọ́run kìí wọṣọ hẹ̀rì mọ́ kọ́dà ńgbà tí ó jáde láyé wọ́n afaṣọ ẹ̀wọ̀n yẹn wò ó ó ṣe ọlọ́run ẹ̀rí aṣọ méjèèjì ló wà lára rẹ̀ nígbà tí ó fi jáde láyé àwọn tó ń wò náà wọ́n rí pé ah, ẹ̀wọ̀n aṣọ tó ń ṣe ọlọ́run àwọn aṣọ tí tíìkì nígbà yẹn àwọn aṣọ tí kò lówó lórí tìsàlẹ̀ yìí ìzá àrùnmọ́sàlẹ̀ òun kì í rẹ́lì ó yí lọ́wọ́ èyí tó jẹ́ mọ̀lá bàjẹ́ bí a ń sọ olówù bí a àwọn fìkínní kan wọn ni rí nítorí ṣe ọlọ́run ọba nítorí wà lára rẹ̀ rí tí ẹ̀mí rẹ̀ fi bọ́ láti fi ṣàlàyé bí oṣù ọlọ́run gbèsè ayé tó lò alayhi salatu wa salam àti bí ìṣe tí láàyè takalla kì í ṣe pé wọn ò gbé a nígbà tí àwa níbi ọlọ́run àgbọ̀dọ̀ mọ́ àwa lágbọ̀dọ̀ mọ́ àwa lágbọ̀dọ̀ mọ́ rárá ó mú aṣọ yẹn jáde báyìí pé méjèèjì òun ló ń ṣe ọlọ́run ọba wọ̀ kẹ́yìn bíbá iná ni àtúndó lónìí nípa nítorí ṣe pẹ̀lú aṣọ olùmọ́wá wọ́n ti fẹ́ bọ́ sí àkórí mi òun náà ni wàlábísà khataman min zahab thumma rama bihi wọ́n ti fẹ́ sàlàyé nínú tànàbì tó wọ̀ tó ní pẹ̀lú òrùka ẹ̀rí àti sọ̀rọ̀ níwọ̀nba sẹ́yìn lórí ọ̀rọ̀ òka ṣùgbọ́n tún fẹ́ ṣàlàyé irú òrùka wo lànàbì lò kí ó tí ò fi tún lorú ẹ̀ mọ́ inṣàlá ọ̀tàánà bíbá yìí láti gbéra ní òwúrọ̀ ọ̀la ọlọ́run jà máa bẹ dáadáa. اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين وفرنا بالإسلام راقبين ولا تشمت بنا عداء ولا حاسدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك